tòlè tó bàtà wà wájú nínú ẹ̀ kò ní fún wa nígbà tó fi lè ní ká ní rẹ́ẹ̀dì ọ̀rọ̀ náà lórí ìtàn náà tó bọ́ lọ́wọ́ ní ká ṣe ìrìnàṣẹ́ yìí. àníbi tó bá gbèrò eléyìí eléyìí ìyẹn pé tó bá wá fún ájì ní ara ìyẹn ní kàrà tó bá wá fún ní kàrà fẹ́rẹ̀ mọ̀ fẹ́rẹ̀ mọ̀ yẹ tó tí ò wá wà àgbèrè tẹ́lẹ̀ kò wà àgbèrè wà tẹ̀lẹ̀ lọ. wọ́n lọ yẹ tó bákan náà kò sì wá ìyapa àti ọlọ́run ní iná bẹ́ẹ̀ kò sì darí rọ́jà kàmú wọ́n ti sọ̀rọ̀ ànábìrin yẹn bẹ́ẹ̀ wọ́n pa láti padà wálé nítorí wọ́n padà wálé lẹ́ni tí ó dàbí gẹ́gẹ́ bí ọmọ tá a lè abẹ́ ọmọ tá a lè lè lábalábó lábala pé kò ní ní kan lọ́rùn náà gẹ́gẹ́ bí ọmọ tá a lè lè tá a sì máa sọ àkànlẹ̀ òkú sàbúrò kan jama àgbọ̀lá eléyìí sì ní pé. nínú nǹkan tí ò yẹ kẹ́mi mùsùlùmí ọ̀hún ọ̀rọ̀ kò gbà lọ́wọ́ wájú àkọ́kọ́ ni mo bá wọn lọ bí kẹ́mi mùsùlùmí ọ̀hún ọ̀rọ̀ náà pé èmi náà fẹ́ fi hajj èmi náà fi hajj pàtàkì ó ó ṣùgbọ́n gbogbo àwọn bá a bá kúrò láyé ogún àwọn àmì mọ́tò yẹn ogún àwọn àmì ilé yẹn kọ́lá kọ́lá tó jẹ́ ìyìn wa ọ̀gá rẹ̀ ẹlòmí ẹ̀yìn ìlú ta wọ́n fara wọn lórí tí wọ́n fẹ́ jogun ní wọ́n fẹ́ jogun mọ́tò. ṣùgbọ́n ájì tí yẹn bá ṣe bá nẹ́ẹ̀tì sọ yìí ìyẹn nìyẹn ní fúnra rẹ̀ láàdá yẹn ìyẹn nìyẹn ní fúnra. àbákan náà bí bá wá láti ẹ̀kọ́ bẹ́ẹ̀ lọ sí ájì náà báwo láti ẹ̀dùn wọn jẹ́ ájì eléyìí tí ànábì sọ̀rọ̀ òun náà ní kéèyàn sọ gbogbo àwọn orígun rẹ̀ sọ gbogbo àwọn ọ̀nà rẹ̀ gbogbo àwọn rẹ̀ gbogbo àwọn yẹn o ṣe. ẹlẹ́ẹ̀kẹta náà máa ń owó bẹ́ẹ̀ lọ náà jẹ́ owó kò ní jẹ́ sí pé èèyàn pa àwọn nìkan lẹ́kún èèyàn abẹ́bí lọ bá jù kó a fi tó wá ti bẹ lọ́run lọ́run lọ́run kò ní jẹun ọlọ́run kò ní jẹun torí pé owó tó lọ owó tó owó tí ọ̀rọ̀ náà ni owó tó tó fẹ́ kó pa àwọn nìkan lẹ́kún kò lọ. bákan náà ni mo tó a tọ́ka ti ẹ̀rí torípélé tá a sọ̀rọ̀ náà àwọn mẹ́fẹ̀ẹ́ fún wa lọ sọ́run ìnáwó mi ti mọ̀ sí. bàbá ti lọ àwọn akéwì che tó bá lọ bẹ́ẹ̀ àgbà tó lọ la lẹ́yìn tó le nínú àlàáta fún àbẹ̀rẹ̀ tó ti lórí èdè ìgbàwọ́ gbọ́dọ̀ máa sọ àwọn ọ̀sán náà lọ́wọ́ ó fi ṣe òkè ìdáná tí kò kọ́ ọ̀dọ̀ rẹ̀ láti. ìdèkọ́lá kan máa Bayar orang lain. Bayar orang lain. bẹ́ẹ̀ àìsàn rẹ̀ bẹ́ẹ̀ àbúrò rẹ̀ lọ́kọ̀. ilé ìdíkà ní ìdíkà tó ń bọ́ wà lọ́kọ̀ lọ́kọ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sẹ̀ bá ti fẹ́ sí àwọn ẹ̀rọ. obìnrin mi ìdí wọn tó tẹ̀lé tí wọ́n á sọ̀rọ̀ sí èdè dání ní tí wọ́n bá pàdé wàhálà ojú ọ̀nà àrìnàjò yọ̀gbà dìbòyí. tó bá pàdé wàhálà orí tó yẹ pé ó ní bùkátà sẹ́ni tàbí tí ó kéré tó tó jọ́ pọ̀ ẹ̀kọ́ àdéhùn yóò bọ̀ yóò mọ̀ kọ́ àti ìdílé mi sọ̀rọ̀ mọ́ àkọsílẹ̀ torí pé tẹ́sán náà bá ń ká ní ó ní di o tí ọba ti ọ̀rọ̀ bá tẹ́sán náà bá ti nílà ká ìlú ọ̀rọ̀ etí tàbí ọ̀rọ̀ ìgbẹ́ ní ìdí oṣù wa torí pé jẹ́kú reality ìṣẹ̀yẹ bá dé ọmọ àti ọmọ wa ń yẹra ju wa bá àti pé bọ́ọ̀lù ti sọ ọgbọ̀n bá àti ẹ̀rẹ̀ ti sọ ọ́ nì nígbà tí reality ìṣẹ̀yẹ bá dé. nígbà tí ìdájọ́ ká wọ́n mọ̀lẹ́ta ọ̀sọ̀ kọ́ yìí ẹ̀rí irú àwọn eléyìí àìmọ ilé fún àmì tó jẹ́ fún bàbá tí ó ìrànú àwọn ọ̀rọ̀ ìwà ìgbà tó ọkùnrin ẹ̀sìn bíi tẹ́lẹ̀ obìnrin náà kankan náà inú wọn ló mọ̀ wá sí aláàbá mi ẹ̀rí inú wọn aláàbá mi ni ó rà wọn ní ìgbẹ̀yẹ̀. Kita tahu, saya cuma mengarahkan saya, kita tidak akan berubah tidak síwájú ìtẹ̀lé lọ kẹ́yìn òní lọ. ẹjọ́ tó wà lára ẹ̀ wọ́n tó wà lára ẹ̀ tó wọ́n wà wọ́n tó wọ́n wà lóòótọ́ tí wọ́n wọ́n wọ́n lóòótọ́ Oke. Okay.

bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àkọ́kọ́ ìyá ni lọ́wọ́ àwọn ọ̀rẹ́ àpàtì lọ́wọ́ gbogbo àwọn ọmọ yìí ní ti wá gbogbo kẹ́kẹ́ ìyá wa àpàtì pátá ìyẹn gbọdọ̀ ní ẹsẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn gbogbo àwọn ọmọ tó wà lọ́wọ́ bí wọ́n á ti tẹ̀lé ìdílé àpàtì ìdílé ajíyàn yóò mọ̀ jẹ́ kọ́nà ọ̀sẹ̀ ní ọ̀pọ̀ wa pápá àtúntò ilé ti àjèrè kàtà ti pẹ̀lú ní ọ̀pọ̀ òkú lọ́wọ́ fún wa kọ́nà ọ̀sẹ̀ ní ọ̀pọ̀ wa sẹ́yìn bẹ́ẹ̀ fún ọ̀pọ̀ wa ọ̀pọ̀ lórí ìlànà ìlànà ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀